والله يستحي من المتقين كما ثبت في الصحيحين من حديث رسول الله صلى الله عليه وسلم إن الله ربكم حيي ستير والله لا يستحي إلا من المتقين الذين استحياوا من حكم الله ومن في الدنيا عباد الله اعلموا أنك قد اعلموا أنكم قد ذكرتم بتقوى الله فاتقوه أوصيكم ونفسي بتقوى الله فاتقوا الله وأطيعوا فاتقوا الله ما استطعتم فاتقوا الله في السر والعلن فاتقوا الله إن الله يحب المتقين مما مر بنا من ذكر الحكيم حيث قال الله عز وجل إن الله يثبت والله إن الله يثبت الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة التثبيت الذي قال الله في الذكر الحكيم أنه يثبت به الذين آمنوا فهو التثبيت تثبيتهم بلا إله إلا الله ولو قامت الدنيا وما فيها والأرض جميعا وما فيها في كفة ولا إله إلا الله في كفة لرجحت لا إله إلا الله ما في كفة أخرى الله عز وجل عظم شأن لا إله إلا الله وما بعث نبيا من الأنبياء إلا بهذه الكلمة العظيمة بها قامت الدنيا والآخرة لا إله إلا الله فهو مختصر وملخص العبادة قال الله عز وجل وما خلقت الجن والإنس إلا ليعبدون ويقال إلا ليوحدون فأنبياء كلهم دعوتهم إلى هذه الكلمة العظيمة لا إله إلا الله فاتقوا الله بلا إله إلا الله وكان من شأن أبي بكر الصديق رضي الله عنه أن يكثر من ذكر لا إله إلا الله متعودا بذلك أن يكون آخر كلمته لا إله إلا الله كما قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة ومن غفل عن معنى هذه الكلمة فلينظر فيما أخرجه الإمام الترمذي وابن ماجه في من حديث عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أدبا فما الله أترى عليكم كي يفوش الله محمد صلى الله عليه وسلم أولا النبي أترى الصحابة أبي الله أبا كوبا وقوة الله كوبا نجز فوا الله كوبا كوكا أو أبي أجوا fi kàwá sínú àwọn tí ó yege láyé àtijọ́ gbọ́dọ̀ kẹ́ àwọn nínú àwọn nǹkan tí ò sí èméjì bẹ ò ní lẹ́yìn ìgbà tí mùsùlùmí bá gbà wípé sísin lọ́n ọ̀ràn yàn ní lóun lórí ó yẹ kó mọ̀ pé tí ó ràn lọ́wọ́ lórí sísin lọ́n ìbẹ̀rù ọlọ́run àmì wọ́n ti rán wa létí bí mo ṣe rán ẹ̀mí ara mi létí àwọ̀là mo sì rán ẹ̀yin náà létí sàníyà pé ká jẹ́ olùbẹ̀rù ọlọ́run bá nínú gbogbo ọ̀nà àwọn aláàmà

ìbẹ̀rù tó tọ́ tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ló fi jẹ́rìí wa níjọ́ ògùn làkè àmọ́ yìí pé àjẹni tó bẹ̀rù rẹ̀ àwọn kan mẹ́ta ni tí máa ba ìbẹ̀rù ọlọ́run jẹ́ lára èèyàn kàmójútó níta jẹ́ sínú wa sí ẹnu wa yìí kàmójútó níta ń gbọ́ fi ahọ́n wa sọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyí àsásù tó lágbára jù mẹ́ méjì náà ni ìta jẹ àti ìta fi ń bọ́ bùkátà bẹ̀rọ ìmọ̀ bá ìbẹ̀rù jẹ èèyàn ibi tí ìbẹ̀rù ti máa ń hàn jù níta bá fẹ́ wá ìta jẹ ìràní ká ní àti níta bá fẹ́ wá bá ṣe gbọ́ bùkátà abẹ́rọ ó ṣe pàtàkì púpọ̀ pé ká nínú àwọn àánú tọ́lọ̀ ń ṣe léwa lórí kò náà ni pé olúwa bá dẹ́dà ṣe wá láàánú púpọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ pé gbogbo tọ́lọ̀ bá tó torí rẹ̀ dásánmọ̀ àti ilẹ̀ ní tọ́lọ̀ fi rán nábì kò Allah kásì ṣẹ́tọ̀ tá a bá ti ṣiṣẹ́ tọ́ kódà ní ẹsẹ̀ tó kún láti ilẹ̀ báyìí ní sánmà ọlọ́run ṣe tán àti forí jìnwà. Akọrọjà ni ọmọ Tirmidhi rahimahullah, mọ́n Tirmidhi mú hadithi wa nínú sunan wa. Wọ́n wá ní báàbù man yamutu wa huwa yashhadu an la ilaha illallah. Ẹn tó kú tí sì sọ pé la إن الله يخلص رجلا من أمتي على رؤوس الخلائق يوم القيامة الله يقول كان وفي رواية عند ابن ماجه يصاح برجل على رؤوس الخلائق يوم القيامة وقل يقول كان nígbà tí gbogbo ọba bàtà báyìí láti pé papọ̀ ذلك يوم يوم مجموع له الناس ọlọ́run níjọ́ tí gbogbo èèyàn péjú òjíṣẹ́ tí ó lọ ìkànjọ́ náà àẹ̀sì wábi ìnáwó mi kò sí àẹ̀wá sí wá rí mú sí yẹmí tó kò sí yáà ọlẹ́wọ́ sí ìwé mìíràn kí wá kò ní sẹ́ tí ò ní sí bẹ́ẹ̀ torí ẹ̀ kẹfọ́tù àsáàmì dẹ̀lílù àlá ìgbàmìnà òsàmà kó kọ̀ǹkan pọ̀ kápẹ́ ló kọ̀ọ̀kan kátún ní sọpọ̀ ìgbà kátún pé lé mi kátún pé lé mi kátún pé lé mi ẹ̀rí wípé nǹkan náà ní tó pọ̀ nínú ni a lè fi pé ara rẹ̀ ní alkeyama òṣù kọtọ́nà ìfẹ́ pé tán lọ́n pè ní ọmọ tàbọ́bù níjọ́ táwọn èèyàn gbé ọjà wá ẹwọ tàbọ́bù èèyàn gbé ọjà gbé goods products èèyàn gbé dé ọjà báyìí kò sì ní mú nǹkan kan lọlé kò ọlọ́njọ́ táwọn yóò kó ọjà déjọ́ àtowó àtọjà ìrírí nǹkan kan pẹ́ akó nǹkan débi báyìí téèyàn tó rí ọjà kó débẹ̀ yóò ṣe hmm. wá láwọ̀ ẹ bá rí tí wọ́n tó jẹ́ pé àwọn èèyàn máa ń bíyàn gbà mí pé bó ni ṣe bẹ́tìdé tọ́ ẹ̀mọ̀ pé à ibi bẹ́ẹ̀dì lẹ́yìn sí wà ní ọjọ́ àtọ̀ ẹ̀ èèyàn lè ronú nípa gbogbo dáàmùsọ ìpátá káṣẹ a máa fa àwọn mùsáìlì àní fa rárá pé á ah, ẹlọ́ wá béèrè báwọn agbọ́dọ̀ yẹ káṣẹ pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ọ̀nà rẹ̀ dì ráríkà yọ mọ̀jùmọ́ ọ̀lẹ́wọ̀n náà ọlọ́mìjọ ti gbogbo ìyókò ìjú ẹnìkàkùn ní lọ́ríkà pàmínú ṣẹ̀kí ọlọ́mì bẹnu wọn tó yẹ pé olórí bú gbogbo èèyàn yóò sì jẹ́ ìsìnkú ah, azẹ́ni tí ó graduate yìí ní lọ́rí tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ játàwọn yókù rẹ̀ ṣe convocation àti òṣòrí àṣọlé padà gbà wọn yóò kù síṣẹ́ àṣọlé wọ́n sí rí padà mọ̀ká tó ti lọ UK àṣọlé rí bí lọ ẹn tó bá sórí bújọ ilé ìlérí bí lọ ìmọ̀tàwọ̀wọ̀ àwọn yóò kó ọjà dé báyìí wọ́n rí nǹkan wọ́n lè rọ́jà kò débi ọgbẹ́ akọ́jà débi àrí kankan kó àánà ẹwà kó mẹ́lẹ̀ ìdọ́tọ́lọ́ ń pẹ́ àkíyà ó kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ wá pé ọlọ́run pé ní yọ́mọ̀ túbúlà sàárọ̀ ìwà ìjọ tí ò ní sáàsìrí àjọ ìkankan láṣìírí jọ náà sáàsìrí gbogbo tó ń dá sí ìjọ náà àmọ́ gbọ́jọ́ náà sí tó kún wá pé èèyàn ẹnìkan ẹnìbìnrin wọ́n pè ọkùnrin kan aláwọ̀ ó sì kọ̀láì gbogbo èèyàn pátápátá ní ó wà ń bẹ yùsọ́rù bìsìmì wọ́n pè é pẹ̀lú kọrẹ̀ lágbájọ́ ọmọ lágbájá olàgbọ́ hmm, pé nù ríwáyà ti Imam Ibn Majah bó ṣe wà ń bẹ ni alayhi wa on the fifteenth of April ó ṣe báyìí tó ní bẹ́ẹ̀ ni nígbò tó di 16 lálẹ́ ó tó ṣe báyìí tó ní bẹ́ẹ̀ ni wọ́n wọ́n a máa sí ní ọdọ́ báyìí lọ́dún báyìí níjọ́ tó kọ́kọ́ bàlágà láyé ó ṣe báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni nígbà tó tó yá ó tó ṣe báyìí yóò ní bẹ́ẹ̀ ni eléyìí ẹ̀yìn ló gbà ṣe ó sì parọ́ mẹ́lú ní ìpè ni wọ́n fi àjẹ́jọ́ náà yóò ní bẹ́ẹ̀ ni kò sí lóòótọ́ tis'ata wa tis'ina sijilla kullu sijillin mithlu maddi basar ẹyọ kan nínú àwọn n'i ma bá fẹ́ ṣì kí wọ́n tó kà gbogbo èèyàn wo báyìí pé ìgbín ló tó báyìí ẹyọ kan 99 tí wọ́n kò wá nù kullu sijillin wọ́n sì kà tán lójú gbogbo èèyàn la ilaha illallah gbàdá máa wá kà tán fayaqulu rabbul izza sọ pé atunkiru min hadha shay'an sí nǹkan kan wà ń bẹ̀ tó ṣùgbọ́n kàrì sàbòsí rẹ̀ bí àbí tó rántí kó ṣe àà tí ó ní kó dàwọn ọmọdé náà kò sí kankan rẹ̀ tí ìrántí aláhàpàkẹwẹ́ra àvọ̀lámàkà kátàbàtì ìhàfìlú sáwọn tí wọ́n ní wọn kọ iṣẹ́lẹ̀ tí wọn sàbòsí rẹ̀ o tí wọn kọ nǹkan tí ìsẹ́pẹ́ wọ́n ló ṣe o fàyẹkúlù láàyà rọ̀ ọlọ́run ni inna laka indana hasana àmọ́ oore kan wá ń bẹ lọ́dọ̀ wa òun rí ẹgbẹ́ jáde olóore kan lọ́dọ̀ wa lénìí inna laka indana hasanatan fa innahu la zulma alayka al-yawm àbú àmì sàbòsí rẹ̀ ẹ gbogbo tó rí yóò ti wọná lọ lórí torí ẹni tí wọ́n bá pè níwájú gbogbo àláìkìyà ẹyàn ta ni ó jẹ́ ẹnu wa tani ó jẹ ẹn tí wọ́n á ka gbogbo ẹ̀ kalẹ̀ fún ó ṣe báyìí ó ṣe báyìí ó báyìí ó báyìí tó wọ́n mọ̀ ká fún pé ó ṣe báyìí ó báyìí ó báyìí ó báyìí wọ́n á fún tán so wà ní ìjó pé ní rọ ní ó rárá àwọn pé ní ọbó ṣe rí nù ọlọ́wà ní àmọ́ ó ní dáadáa tó ṣe ni dáadáa ó ní ìwé pélébé kan gbogbo sì jílì gúnlù mọ́dé básọ̀ ó tóbi bó ṣe tóbi tó ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ìwé pélébé kan wà tọ́ wá ní lọ́dọ̀ wa wọ́n kọsẹ̀ rẹ̀ kan síbẹ̀ tó lọ́dọ̀ àwa ọlọ́run ashhadu an ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah in tó wà bẹ́ẹ̀ ni pé wọ́n ló jẹ́rìí lódodo nínú ọkàn rẹ̀ kò sẹ́ntí ìyàn máa ń sin báwọn olóòsà ṣe gbéra tó nígbàyé ti ẹ ó ní àkóṣàgbò ah, ṣàgbó tí ò dé Ghana ah, ọlọ́run tí wọ́n ń jí gbé láti mọ̀ ìjà sí pé wọ́n kò rí gbé lọ ah, ní àbábà tí ẹwà mọ̀ kí ìwà jọ pọ̀lọpọ̀ jẹ́ tó lẹ́yìn kìí sí àwọn ilé ilé ìjọ lọ́run gbà pé Allah nìkan lọba tí yàn máa sallallahu alaihi wasallam mo tún jẹ́rìí pé muhammadi ibn abdullah ibn abdul muttalib al-adnani tí wọ́n gbé dìde nílùú makkah tó lọ sí madina bil hijra famata bil madina wọ́n sì sí síbẹ̀ ah iṣẹ́ tó wá jẹ́ gbogbo àgbálá igun jẹ́rìí kó jìṣẹ́ ọlọ́run wọ́n sì gbà waznak ó yẹ gbé òsùn àtàn fi wọn kì ní ya fẹ̀kọ́lẹ̀ àrọ́bí mahadi bẹ̀tọ́kọ̀ Iru bẹ̀tọ́kọ̀ olèlè mahadi sì jìlá bábá ṣe gbé sórí òsùn ọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ló sí tí ń sọ pé ìtọ́ ni ọ yóò sì tẹ gbogbo ẹ̀ ẹni tí gbogbo èèyàn ti rò tẹ́lẹ̀ pé á kéré ti ta tí ẹ wà máa yí padà yóò wá di pé á kò sì jébì ààrín táwọn èèyàn ti rò tẹ́lẹ̀ pé á ilé tí ẹ ti bàjẹ́ wájú ogun èèyàn nílé ayé ẹmọ́ gbàgbé o èrò oníwà o ìtọ́lọ̀ ń bá sàánú o ọmọ yẹ̀yẹ gbogbo àwọn èèyàn fẹ́ tó bá fẹ́ pánlé o ni a ah, mahari sijilla ìrere tó tẹ gbogbo tó ti lọ pátápátá yìí tó tẹ́rì ọlọ́ni ìnákàlá tó làm á lè sàbòsí ẹni fọ̀tó dọ̀ òsìjìlá ti fi káfàtí wani walbitaqatu fi kaffatin ukhra fatashat as-sijilla fataqulat al-bitaqa fala yadhkur ma'a ismillahi shay Allahu akbar tọ́bá tó wá sí bá ń tán gbogbo tí wọ́n wá ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ ìpálápátá in tí wọ́n ní bẹ lọ́kàn rẹ̀ ìwà ẹgbogbo ẹ̀rì torí wípé kí nìdí gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ń sọ yìí tí wọ́n sọ yìí òṣùkọ́ lọ́gbẹ̀ẹ́ àmọ́ la ilaha illallah ó kọ́ lọ́wọ́ ní wà ń bí nkàkà kí n kàmí ọ̀tún tẹ̀rí ma láìláì min fadaili la ilaha illallah ìjẹ́rìí pé kò sí Allah eléyìí kéré nínú tí ó sì fún wa nílé ayé bíbá àníjẹ́ tí ń ọlọ́run ní alladhina amanu wa lam yalbisu imanahum bizulmin ulaika lahumul amn ẹ̀rá wọn tí wọ́n nígbàgbọ́ wa lam yalbisu imanahum bizulmin àmọ́ kò sí àbòsí Thank you. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله إن كانت هذه الفضائل التي ذكرناها لكلمة لا إله إلا الله من الفضائل وكان الشيطان لعنة الله عليه قد كان أخذ الميثاق بل وعد نفسه أن يذل البشرية جميعا فلا يذله إلا من هذه الحيثية ومن أضله الشيطان من باب الزنا ومن باب السرقة ومن هذه الأبواب لا يستريح الشيطان حتى يذله من باب الشرك حتى يشرك بالله فعجب والعجب لازم لمن يعلم هذه الفضيلة بكلمة لا إله إلا الله ثم لا يصون إيمانه بالعلم والتوكل على الله أرجو فون الله أترى لكم كي يكون شاء محمد صلى الله عليه وسلم وعلى النبي والصحابة بعد صوتي pé ọlá ń bẹ fún láìláìlọ́lọ́ ọlọ́ni alẹ́dínà àmọ́nú ẹ̀rọ àwọn tó wọ́n gbẹ̀gbọ́ wọ́lá mi yẹ́lẹ́ bí só ìmá aláwọ̀n ìzọ́lùmí súnmọ́wọ̀n níbi tí wọ́n ti ń ṣẹbọ alẹ́lẹ́nà àmànú wọ́n nígbàgbọ́ lóòtọ́ bá sí sọ ìkówú àwọn náà pé ah ó sì gbé lórí rẹ̀ ìkan wọ́lá mi yẹ́lẹ́ bí só ìmá aláwọ̀n ìzọ́lùmí àmọ́ wọn níbi kan táwọn ti ṣẹbọ mọ́láyé wọn láìka láwọn àmọ̀ ọ̀hún ọlọ́ni ah Ùláìkà láwọn láàmù àwọn ní ọkàn mú balẹ̀ wọn ní nílì kankan tẹ́rù ti bá wọn. Àwọn afọ́ ní àlàámù fi dúníyà nílé ayé táwà ọkàn mú balẹ̀. Ọmọ ní nǹkan sí ẹnìkan ní nǹkan òjú sí tí ó sì àwárò ìṣẹ́bọ̀. Ìní gbẹ́rẹ́ kankan sí bá ṣe ń lọ yìí alékéré lálìjẹ́nà alékéré àgbára ta fẹ́sìn kò dùn wá wípé wọ́n bú ẹ̀sìn ọlọ́run wọn àwọn afọ́ ọmọ dá wọn lóhùn kò sẹ́ni tí ó ká lára kò sẹ́ni tí tí ń kìlọ̀ ọmọ rẹ̀ léèsì pé àwọn ẹlẹ́bọ ti bọ́ ta o ti yàtọ̀ sí ti gbà kan o kódà àwọn nǹkan lọ ń kọ lágbára láàrin wọn o ọmọ mi gbọ́ntọ́lọ́n sọ wàídí kọ́wàlá lókó máa rùn lẹ́bẹ̀ ní yìí wà húwá ya inú hú ya bò náà yàlá tó ṣírík bí lá iná ṣíríkà làbúlmọ́ náà bí ọmọ mímọ́ sẹ́bọ̀ iná ṣíríkà làbúlmọ́ náà bí bíyà bá sẹ́bọ̀ tí o wọn yóò sí bẹ́ẹ̀ wọn ní wájú lè kí wọ́n kọ kò sẹ́tí pé ọmọ ọlọ́run ròyìn àwọn kèfèrí ṣe bó pé àwọn kan ní onígbàgbọ́ ibi ó sọ̀rọ̀ àwọn kèfèrí náà ọlọ́run sọ ní parí suratul Ankabut ọlọ́run ní wa ma hadhihil hayatud dunya illa lahwun wa la'ib ayé yìí ò kò jẹ́ nǹkankan illa lahwun eré pálásán ni wa la'ib àti eré eré lásán àti eré wa inna ad akhirata lahiyal hayawan ọlọ́ni ẹ̀rí ìsẹ̀mí tá padà lọ ṣe lẹ́yìn ilé òǹgan ìsẹ̀mí gangan láùká mọ́ ya aláwọ̀n tí wá pé a mọ̀ bẹ́ẹ̀ ni ìsẹ̀mí tá bá dúró dè ọlọ́ni àwọn kèfèrí àbẹ́ẹ̀rí wọn alábòsí ni wọ́n ọlọ́ni sọ wọn alẹ́dínà ya agbúdó náà lọ àwọn tí wọ́n sílọ aláhárúfin ìgbà tó bá rọrùn kan ah, àwọn Ah, kí ẹ̀nà ma lọ mọ́ká kó ma dé kárówó ná kárówó lò ẹlùmí òní kó ti ẹ̀rọ ní sí kó ń kọ́ mọ́sáàsí èyí tí ó fi ráwọ́tò ní wá kì sí mọ́sáàsí o tó bá wá yọ ọkọ̀ mọ́sáàsí náà <clears throat> sẹ́gbẹ̀lé wọn tí hmm? ó ma sọ fún wọn pé akọ́ mọ́sáàsí ẹ̀rọ kí wọ́n bẹ́ẹ̀ owó tó fi ṣègbádùn ilé ayé lásán wà tọ́ máa ní kò sí lọ́ngbọ́n yóò ní àtọ́wọ́ ah, bá ti o ni <clears throat> wọ́n ṣe rò pé ẹni tí wọ́n ṣe súnà bí wàláì gọ́rí ìdìdà ìyẹn sí wá lè wá ya ẹni tí ò mọ̀ kankan wáyé lèrí pé gbogbo wọn àti gbogbo àwọn náà sí ló tó tún wà fún gbogbo èèyàn láyé lówó tó wà tí ẹni sẹ́ni tí ó lódodo pé à ah, ilé owó báwo ilé lọ kìí kárí báwọn ó bá jẹ́ bẹ́ẹ̀ gan ni ah, ẹ̀yin gan lẹ́wà ń bẹ̀ ah, ọ̀rọ̀ ni àwọn kèfèrí ayé ànábì fàyídá ọ̀rọ̀ dáwọ́ lọ́rọ̀ mọ̀fẹ̀sí náà láwùdí ọlọ́ni tí wọ́n àwárí wọ́n fẹ́ràn ọlọ́run wọ́n ń sin ọlọ́run nígbà tí ara bá dẹ̀ wọ́n àmúgbà wọ́n sin èṣù nígbà tí ara bá dẹ̀ wọ́n àmọ́ tí nira bá dé wọ́n mọ̀ pọ̀ lọ́rọ̀ yẹta wọn pẹ̀ nígbà tí èrú bá mú wọn fàílà rọkìbú fílfúlkìdà ọlọ́rọ̀ mọ̀fẹ̀sí ẹ̀rú nígbà tí ẹ̀rú bá mú wọn wọ́n wá pè ọlọ́run kò ní sí nǹkan ní ilẹ́mi wọn gbà tí wọ́n pè ọlọ́run wọ́n <laughs> ní pè ọlọ́run kìí ọlọ́run mọ́ jẹ́ tẹ́rì sí bíbá wa yìí ọlọ́run falamma najjahum ila al-barri táwọn ọlọ́run wà nídá atẹ́kùn tí ni idha hum yushrikuna ibẹ̀ gan bó bá ṣe dẹ̀ wọ́n ni ah sàgbólákayé ò subhanallah kí ló pè ọlọ́run mọ́ Ṣàngó fún mọ̀ fún Ṣàngó ló lágbára rẹ̀ ó sì mọ̀ kọ́lọ́run ìfẹ́ kún pé ọmọ nǹkan mi ò tí ẹ̀ tó wá pè mọ́ ọlọ́run nìkan ló pè gbà náà àà lè ẹkùrú bí máa àtẹ́ináhùn wálé yátamátàwò fàsáúfà yálàmùnà ọlọ́run ní kó lè jẹ́ pé ń tàà sí fún wọn yóò kún lè ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ àmọ́ tọ́lọ́run sọ pa àwọn kèfèrí mùsùlùmí Yorùbá jahilu jahalatul muslimina almuntasibina ila alislam ashraku billahi min almushrikin àwọn táwọn wá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ṣùgbọ́n tó jẹ́ olódo làwọn táwọn ò mọ̀ nípa islam àwọn wá ṣẹbọ̀dà àwọn rẹ̀ sí ní tàrábá ti ẹ̀ ní àwọn èèyàn ṣe báwọn èèyàn lọ ń pè ọlọ́run ìgbà tàrábá ní ẹ tó ń pè rẹ̀ mùsùlùmí tí fọ́nṣọ́lá sí níwọ̀n pé ẹjọ́ sómi ẹjẹ́ mú wà ah ìṣòro ìlágbára kọjá bá ọlọ́mọdé sọ̀rọ̀ bá yí ibi tó ti níbi ọlọ́run jù rẹ̀ ibi tó ti ẹkọ́ pẹ̀ ọlọ́run náà ni ah ọlọ́run ni a mọ̀ èyí bọ̀lọ̀ pọ̀rọ̀ ta ní máa dá ń tára nílò tí ni ẹ̀ ah, ọlọ́run láwọn ọmọ kèfèrí àwọn ọmọ pẹ̀ ọlọ́run gan ó ti ẹwọ́n pè wá tára bá ní wọn lójú ẹ̀ tó bá ni mọ̀ wá kìnnìkan tí ó tọ́ra ah, ọ̀rẹ́ ti kọjá ọ̀rọ̀ bá sì sọ yìí nínú Suratul Ankabuti àwọn kèfèrí lọ́wọ́ bá ròyìn àwọn kèfèrí ni ọlọ́wọ́ bá ròyìn àfà idha rakibu fil fulki tó bá ti gún ọkọ̀ gbólúrá ẹ̀ tó atẹ́gùn dé da'ullaha mukhlisina lahud ah, àmọ́ mùsùlùmí ní fọ́tò kan lápò fọ́tò kan bẹ lápò rẹ̀ kí ní kan bẹ nígbẹ̀rí ẹ̀ mùsùlùmí tẹ̀sùbá àti ẹ̀lọ́sì gùn jùmọ́ sáà sí la ilaha illallah haula àdọ́rùn bil islam nínú mùsùlùkí wọ́n kó aburú bá islam jọ àwọn mùsùlùkún lọ kí ló dé bàbá bí ma yọ́n tí wọ́n bí sí náà bí wọ́n kírun nọ́mbà lásán ni wọ́n fi kó wa nígbàtí nira bá dé gan làwọn tí ẹ̀wà kèfèrí bí ìbáwọn eléyìí tí nira bá dé pẹ̀lú nọ́sì ọlọ́run nígbà tí nira bá dé gan láwọn ilé ìmọ̀ mọ̀ pé yẹ́ agbára àwọn kan yóò gbà àti ọgbọ́n sì tún ń bẹ lára àwọn mùsùlùmí ń gbà yẹn ju àwọn kan tí wọ́n pẹ̀lú àwọn mùsùlùmí lè lọ ìgbà tí nira bá dé ẹ wá máa gbọ́ pé ẹmọ́ o ẹmọ́ ìjà jìnà sí o ẹ mà dánwò tó ha ò mà dánwò ò mọ iná ọlọ́run sáré máa dá tánìyàn mọ̀ wà bẹ̀ ó dá èèyàn tó bá jẹ́ pé bí tó fẹ́ lọ yẹn ni wọ́n ti máa ń sọ̀rọ̀ ní kó sẹ́kọ̀ ẹnìkan bẹ̀ tí ó ní sọ̀rọ̀ àpẹbá tó débẹ̀ náà ọ̀sán yí owó náà lẹ fi gbọ́n tó sàn yí sọ anábi Muhammad sallallahu ọlọ́run kò ṣọ́ ẹ̀mí wa ó yẹ ká sọ̀rọ̀ ni wọ́n ṣe máa ń ṣe ọ̀sán yìí òdìdí Aisha bí anábi sallallahu alaihi wasallam ànẹ́gbà ní ibi ọ̀sán ìṣe máa ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ náà nù ẹni wọ́n sọ̀rọ̀ ní ànábì ní ìtàn wọn rí tí wọ́n ti wà náà sallallahu alaihi wa sallam àbí ọlọ́run aṣọ́wọ́n kéfèrí o ẹni tí a sọ pé la ilaha illa Allah ràn lọ́wọ́ ẹ̀ orí pé kò sí wélé inú ẹrù la ilaha illa Allah ti ẹni ọ ẹni tí wọ́n ní á gbogbo nǹkan wọ́n ti láti sọ pé àzọ̀lámà kàkátàbà ti lè hafizú tí wọ́n kọ̀ǹkan kakalẹ̀ fún ọ tí ò tọ́ àwọn èèyàn ń wo ẹsẹ̀ lókọ Islam ọ̀sẹ̀ yóò lọ ọ̀sẹ̀ ìtajà ọ̀sẹ̀ ìtajà mélòó ni gègé tí tí ó fi mi tó ní mélòó ọ̀sẹ̀ ìtajà mélòó èèyàn kan ló wá fún Dangote lọ́sẹ̀ ìtajà tí ò fọmọ tiẹ̀ ìwà nínú ọ̀sẹ̀ yẹn lọ́wọ́ ibi tọ́lọ́run ti kọ mọ́ tó ṣe sùúrù tẹ́nìkan fi gbéje nìkan lé ọlọ́wọ́ tó fi ṣe déédé tó fi ń dá kọ́mplélẹ̀ sára ti ẹni pé àwọn àṣà àwọn ọlọ́wọ́ àwọn náà tẹ̀lé àwọn àfọ́ àjáde àwọn tí wọ́n ń ṣe wọ́n rán wa lọlé àwọn èèyàn bí bí ọgọ́rùn-ún tí kankan oníṣẹ́lẹ̀ sẹ́ni kankan tí kan bá wá sí báwọn ni àwọlá asùsàdúwà fún lágbájá asùsàdúwà fún lágbájá ẹni tó bá lóòdòdó ní ọmọ kí ó lórí àkáwọn kọlá asàdó àfúntàbèdó náà tí ẹ tá sí ní ìgbàta dé sọ́ọ̀bù rẹ̀ gan ráìsì mẹ́wàá tó wá bẹ padà dẹ ọ̀kan ní ẹ̀sọ́ yìí náà wàláhì mélòó mélòó wá ní ilé haula muslimun lil asaf shadid ulama àwọn tá ń sọ ẹ̀ muslimun àwọn muslimun ulama wọ́n làwọn àfá subhanallah àwọn làwùjọ tó wọ́n mara wa wọn alágbádá ọmọ kéwà gùn mùsùlùmí olùsẹ́bọ́ láìláìláwà olùsẹ́ àwọn èèyàn bá débi pé à pọ́nìkálùkù wá dìra báyìí mùsùlùmí àwọn bá ń bí ìdìkan lọ gbéhùn ó yá dìra lọ́bẹ̀ اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر الموحدين في كل مكان اللهم لا تمتنا إلا على كلمة لا إله إلا الله صادقين في إيماننا لا تمتنا إلا على كلمة لا إله إلا الله صادقين من أنفسنا على إيماننا يا أرحم الراحمين